نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد وواتي أن برا والياسكوي آه، إليني الدين يسر Eh, ẹ̀sìn Islam ẹ̀sìn ìrọ̀rùn ni níbí ni a ti máa ń ṣàlàyé fúnra wa ipe nǹkan tí a fẹ́ kí gbogbo wa kí a rí mú ní orí ètò yìí òun náà ni kí gbogbo wa àti mi àti wọ́ ká dá wa padà nídìí ọ̀rọ̀ ẹ̀sìn wa sí ìpìlẹ̀ wa ìpìlẹ̀ wa yẹn náà ni pé ìpìlẹ̀ tí anabi sallallahu alaihi tó fi àwọn sàhábà kalẹ̀ lé lórí nípa ìṣẹ̀sìn so kò yẹ ṣe pé ká dára wa padà pé bí àwọn bàbá kan ṣe ń ṣẹ̀sìn àbí báwọn ìlú kan ṣe ń ṣẹ̀sìn bọ́yẹ̀ ni pé bí anabi sallallahu alaihi wasallam bí ṣe ń ṣe tó bá ṣe páwọn bàbá kan nílùú kan wọ́n wá ń ṣẹ̀sìn bákan tí ẹ̀sìn yẹn wá sì dédé yìí tá anabi sallallahu alaihi wasallam mú wá tọ̀ ọ̀dà náà nù á pé sànẹ́bì náà ni à ń ṣe àmọ́ lópin ìgbà tí táwọn bàbá kan bá ti ń yàtọ̀ sí ti anabi sallallahu alaihi wasallam mú wá kò ní mú ọ àfi ká padà síbi ti anabi sallallahu alayhi wa sallam gbogbo etí à ń bá lọ òun náà ni pé ọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ṣe pé ó máa ń ba ìsìláàmù yẹn jẹ́ so mo ṣàlàyé pé ojúṣe gbogbo mùsùlùmí òun náà ni kó mọ nǹkan tí ó lè ba ẹ̀sìn rẹ̀ jẹ́ mùsùlùmí torí rẹ̀ bá pé ní tó gbọdọ̀ kọ́kọ́ mọ̀ ní àwọn nǹkan wọ̀nyí so kódà nabi sallallahu alayhi wa sallam gbogbo iṣẹ́ tá nabi kọ́ ṣe gẹ́gẹ́ bí ọdún mẹ́wàá alákọ̀ọ́kọ́ odidi ọdún mẹ́wàá anabi ò tí ní ká máa kírun kò tí ní káwọn mùsùlùmí máa gbààwẹ̀ anabi sì ti ń jẹ́ anabi ọlọ́run ti gbé dìde wọ́n ní ó jíṣẹ́ fọ́dún mẹ́wàá kó tó di pé ìrun bẹ̀rẹ̀ so kí ni tá anabi sallallahu alaihi wasallam ṣe lálàyé fún wa àwọn àlàyé nǹkan tí ń kọ́ wọn náà lélẹ́yìí náà ni ìrun fi wá dùn rọrùn kí fún wọn ìrun fi ń ṣiṣẹ́ tó yẹ kí ó ṣe làwọn ẹ̀ ń ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára wọn torí pé kí ni ìpìnlẹ̀ ìpìnlẹ̀ ń jẹ́ ìgbàgbọ́ ó ti dúró lára wọn bí gbogbo mùsùlùmí ṣe gbọ́dọ̀ rí lélẹ́yìí aṣàlàyé ẹbọ sọ abẹ ọlọ́wọ́n ọba ọba tí ọlá rẹ̀ ga kọmọṣá sànù wa kó là wá nídìí ẹbọ inú yìí tí a ṣe níwọ̀nba náà kọlọ̀ kó jẹ́ kó yé wa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí mo ṣàlàyé pé mo ń ba Islam jẹ́ nǹkan mẹ́rin ni mo kà mo ka àṣíríkù mo ka alkufuru ẹlẹ́ẹ̀kejì mo là ń pè ní ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́wọ́n ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́wọ́n tá a bá ń sọ pé alkufuru nínú èdè àwọn lárúbáwá ìmánà asátòrò wàtàgùtíyà wọlmùwàrát òun náà ni kéèyàn ó bo nǹkan mọ́lẹ̀ kéèyàn ó di nǹkan kéèyàn má jẹ́ kí nǹkan ó hàn táwọn lárúbá ẹkọrọ Ọlọ́run ọba lónìí Qur'an gbàtọ lọrun ṣàlàyé nípa ọ̀rọ̀ ayé ó ní mathalu lahayati dunya wa kamathali ghaizin a'jabal kuffara nabatuhu ọlọ́dà gẹ́gẹ́ bí ghaiz gẹ́gẹ́ bí oko oko yẹn wá mú òjò yẹn wá sábà bí tó mú irúgbìn jáde tó wáyé pé bí irúgbìn yẹn ṣe wá wù àìjẹ́bẹ̀l kò fàárọ̀ nàbàtùhù tí e, irúgbìn yẹn wá ń ṣe àlèkò fàárọ̀ àgbẹ̀ sókèlórí tọ́lọ́ fi pé àgbẹ̀ ní kò fàárọ̀ níbẹ̀ òun òun náà ni pé lẹ́ànàhù yàgò tí wàyẹ́sùtúr àtìmárọ̀ tàhtẹ̀l art yóò bo nǹkan mọ́lẹ̀ ni so náà ni pé tán bá ní kófùrù nínú èdè lárúbáwá òun ni kéèyàn ò bo nǹkan mọ́lẹ̀ kéèyàn ò dín nǹkan àmọ́ nínú ẹ̀sìn kọ́ra even ó tún jọra wọn náà tán bá ní kófùrù pé kófùrù tán fi pé kófùrù ní tán fi ń lò fún ẹni tí ó bá ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run torí ẹni yẹn sátara fitratahu wa ghataha bi ghita'in min al-jahli was-safaha ẹni yẹn ó ti bo àdámọ́tọ́lọ́run ọba dámọ́ àdámọ́ ẹ̀sìn ọlọ́run dámọ́ gbogbo ènìyàn kò sẹ́ni tí ẹ̀sìn rọ̀ lọ́rùn kò sẹ́ni tó ṣe pé àti sí ọlọ́run lọ́ba ọ̀kan ṣoṣo kì í rọ̀ lọ́rùn irú ẹni yẹn wá òun wá bò ó ipe yìí ní jẹ́ kọ́rọ̀ mi lọ́rùn nǹkan mi ni màá ṣe so tábà wá ní tí ń jẹ́ alkuf nínú ẹ̀sìn gangan wa kullu i'tiqadin aw qawlin aw fi'lin aw tarakin yunaqidul iman ó ní gbogbo ọ̀rọ̀ téèyàn sọ jáde àbí ntí dì sẹ́mìí tó ṣe pé bí yẹn ṣe sọ jáde yẹn bí yẹn ṣe díṣẹ́ mi yẹn àwòfíìlín àbí iṣẹ́ kan ni téèyàn ṣe àwòtáríkín àbí yẹn ti ẹ̀fín kankanlẹ̀ pé yìí ní í ṣe mọ́ tó yẹ pé sísọ tó ń sọ̀rọ̀ yìí iṣẹ́ tó ń ṣe yìí àbí nǹkan téèyàn léèyàn ò ní ṣe mọ́ yìí àbí nǹkan téèyàn dì sínú ẹ̀mí yìí yunaqidul iman ó jẹ́ pé ọ̀tàkùn ti ń jẹ́ ìgbàgbọ́ sọ́lọ́hún ìyẹn ni pé yẹn ṣiṣẹ́ kan èèyàn ládìsọ́kàn kan tó ṣe pé àdìsọ́kàn yẹn ó wá tako nǹkan tí n ti ń jẹ́ ìgbàgbọ́ òun là ń pè ní alkufuru sọlápẹ̀júwe ọlọ́run wa subhanahu wa ta'ala ó sọ fún wa pé alkur'an alkur'an ipe ọ̀rọ̀ èmi ọlọ́run ọba ni òfin èmi ọlọ́run ọba ni ẹnìkan wá dúró wá ní ìgbà kìí sọ̀rọ̀ ọlọ́run kìí ṣòfin ọlọ́run sóyá rí ẹnu ìgbà tó wíhun ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀yẹn ẹ̀hà àbí kó disẹ́ mi kò sọ́jáde ọkàn disẹ́ mi ni pé nǹkan inú ẹ̀mí rẹ̀ ní ti máa wò pé kùránì yìí sọ̀rọ̀ ọlọ́run ọgbà nínú ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ kùránì yìí sòfin ọlọ́run ọgbà bẹ́ẹ̀ irú yẹn òun ní jẹ́ pé èèyàn ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ó ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run pẹ̀lú àdìsọ́kàn rẹ̀ so bi àwọn falkufru kúfùrù táwọn ń sọ yìí náà gbogbo wàhálà tí ń bẹ nídìí ẹbọ hukmuhu hukmi shirk ìdájọ́ rẹ̀ bí ìdájọ́ ẹbọ náà ni gbogbo ìjìyà tí ń bẹ nídìí ẹbọ tó pé tíyẹn bá ṣe ẹbọ gbogbo àwọn ìta ní ìyẹn tíyẹn bá ṣe tíyẹn bá kú sí rí ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tíyẹn bá ń ṣe níta ní kúfùrù ìṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run tíyẹn bá kú sórí rẹ̀ hmm, àkọ́kọ́ ni pé ẹni yẹn kò lè rí àforíjì ọlọ́run ọba o irú ẹni tó bá ṣe kèfèrí tó bá kú sérí rẹ̀ kò lè rí àforíjì ọlọ́run kí ni ẹ̀rí eléyìí tábàrọ̀ lè wọnú suratu Muhammad aya thirty four ọlọ́run ọba ní innal ladhina kafaru wasọ́dù ẹn sabilillah thumma matu wa hum kuffara falan yaghfira Allahu lahum olúwa ní gbogbo ẹni tó bá ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run innal ladhina kafaru ẹni tó ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run wasaddu an sabilillah tó wá di pé ó ń tún tako ọ̀nà tọlọ́run ọba yóò máa gbégi dínà tọlọ́run ni bó wá lẹ́ni tó fẹ́ ṣe tọlọ́run ẹni tó fẹ́ ṣe sìn ọlọ́run ọ̀rẹ́ ẹni tó fẹ́ ṣe sìn ọlọ́run yóò máa gbégi dínà rẹ̀ ni yóò máa tako ni so ọba rẹ̀ nìkan tó ní pé tọ́lọ́run ni mo fẹ́ ṣe tànẹ́bì ni mo fẹ́ ṣe súnà nẹ́bì ni mo fẹ́ ṣe ní tí ọmọ lépa ká ni pé bó la ṣe gbé gidi náà ẹ o ó burú fáwọn èèyàn débi pé n ń jẹ́ n tí hàn kọ́dà àwọn bàbá bàbá tẹ́ ń pè ní bàbá nílùú yìí gangan n táwọn gan kì í ṣe ẹ sì ń wá ń twist ọ̀rọ̀ ẹ wá ń twist ẹ̀ títí kẹsà fi gbé ìfẹ́ ẹnu wọlé kẹ ẹ fi wá n táwọn bàbá john tí wọ́n ṣe táwọn bàbá àṣẹ ẹ sì fẹ́ mọ kíbọnú ẹ̀sìn fáwọn èèyàn mo máa ń challenge ẹ̀yin yẹn pé gbogbo ọmọ Ìlọrin lọ́lẹ̀ mú bàbá tán bá sin sínú yàrá nínú ilé rẹ̀ tí ń gbé wá níjọ́hun àwọn gbogbo àwọn bàbá tí wọ́n rí pé wọ́n ní àwọn níka sàárè níjọ́hun yẹn ẹ̀yìn ẹ̀yìn ilé wọn ní màmá wà ẹ̀yìn kunlé wọ́n gbọ́ wọn ní sàárè inú ìsìn sí inú ọ́fíìsì ẹ̀tẹ́yìn ọ̀fọ́ inú yàrá tẹ́ fọ́ tẹ́ sin òkú síbẹ̀ ṣé irú ìtàn bàbá tó ń ṣe leléyìí ń ń tara yín jẹ nìyí gbogbo àwọn nǹkan yìí kíyàn ọmọ gbégidí náà òfin ọlọ́wọ́n ọba ntọ́lọ́wọ́n ọba tẹ̀lé wọ̀ níta níbi sallallahu alaihi wasallam ṣe léwọ̀ kíyàn ọmọ twist ẹ̀ bí ẹni pé o ní nǹkan míì tó fẹ́ gbà ń bẹ́ẹ̀ ṣé ọ̀sáfẹ́ kẹsà ni pé ọ̀dà òun dé ò bẹ̀rù ọlọ́wọ́n ọba kò ní pé kò rí pé kò bọ́ ọlọ́wọ́n ọba ní rọrùn tó clear pé ẹni yìí òun lọ kíní yìí ni tí ọjọ́ ra wọn ọlọ́run ní irú àwọn kan báyìí ẹni tó bá ń gbé ọlọ́run summa matu wa ń kò fàárọ̀ tó wá padà kú lérí pé ń ṣe ń ṣe àìmórí sọ́lọ́run ọ̀yà kẹfẹ́rí sọ́lọ́run ọlọ́run ní falan yaghfirallahu lahum ọlọ́run ní mi lè foríjì irú àwọn báyìí láyé láyé láyé lè foríjì wọn. so náà mo ń sọ pé ẹni tó bá ṣe kẹfẹ́rí tó kú síbẹ̀ irú ẹni yẹn kò lè ráforíjì ọlọ́run kí gbogbo òlu kí gbogbo àfa ayé gbogbo àfa ayé láfa ìlú kan gbogbo wọn mọ sọ pé foríjì ẹni kọ́ o torí pé kí ni ó ṣe kèfèrí kú ni falan yaghfir Allahu lahum bákan náà ọlọ́run tó ń sọrú àyà yìí bákan náà nínú suratu nisa àyà one six nine ọlọ́run bá ní innal ladhina kafaru wa zalamu lam yakuni Allahu liyaghfira lahum wala liyahdiyahum tariqa ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú mi tó pé orí kèfèrí yẹn ni wọ́n kú sí lam yakuni Allahu liyaghfira lahum ọlọ́run ní ìní foríjì wọn láéláé walan yahdiyahum tariqa ẹ wò ara àdánwò tuntun bẹ níbi ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ìyẹn ò ní rí ọ̀nà bàbá yọ tẹ́ bá ń ṣèjọba pẹ̀lú kẹfìrí ẹ̀ lè rọ́nà àbáyọ bẹ́ẹ̀ lè ń tolé pẹ̀lú kẹfìrí ẹ̀ lè rọ́nà àbáyọ bẹ́ẹ̀ lè ń tòlú pẹ̀lú ìṣe kẹfìrí ẹ̀ lè rọ́nà àbáyọ torí pé kí ni gbogbo tọ́lọ̀ wọn bọ̀ ọ̀fẹ́ lẹ́mọ̀ ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀ bọ́lọ́n sì sọ ní pé ọlọ́run sọ pé àwọn tó ń bá alladhina amanu walam yalbisu imanahum bi dhulmin ulaika lahumul amnu wa hum àwọn tó bá dúró déédéé tí wọ́n kì í ṣe ẹbọ tí wọ́n kì í ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba olúwa ni ọkàn wọn balẹ̀ kọ́dà ìtumọ̀ gáìdì wọn ìmọ̀ wọn sọ́nà àmì tó bá ṣe pé kẹfìrí ní ṣe ọlọ́run ní mi ò ní aládàáni náà ni òǹkàlùkù ẹnìkọ̀ọ̀kan individual ní ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run àbí ní ń ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run kò lè rí tọ́sọ́nà ọlọ́run ọba àfi kó túbá kó tó lọ lè kú bákan náà ẹni tó bá wá ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba yìí lẹ́yìn pé kò ní ra foríjì ọlọ́run ọba irú ẹni yẹn yóò wọ ọ̀nà ọlọ́run o yóò wọ ọ̀nà ọlọ́run ọba kọ́dà wal khuludu fiha yóò tún gbére yukhallad fiha yóò gbére sínú ọlọ́run ni kò ní jáde ńbẹ̀ láéláé kò ní jáde kò ní jáde mọ́ ọlọ́run ìyẹn ni pé ọlọ́run kò ní rí ìgbà kalẹ̀ níbi ìyà náà ọlọ́run ọba títí ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ahzab aya 65 ọlọ́run inna allaha la'ana al-kafirin wa a'adda lahum sa'ira khalidina fiha abadan la yajiduna waliyan wala nasira olúwa gbogbo àwọn tó bá ń lọ láàrin alkafiri ọlọ́run ni mo ti gbé ẹni tó bá ń ṣe kẹfìrí pẹ̀lú èmi ọlọ́run mo ti gbé jìnnà sí ìkẹ́ èmi ọlọ́run ọba wà á dàlẹ̀ hum sàìrọ̀ olúwa ni mo ti palẹ̀ mọ́ iná kalẹ̀ iná sàìr iná ni mo pa kalẹ̀ fún mo pa iléeṣẹ́ kalẹ̀ fẹ́ nìyẹn khalidina fiya abadan olúwa ni ẹni yẹn yóò gbére sínú náà yìí ni yóò gbére yányán sínú náà yẹn. la yajiduna waliyan wala nasira ọlọ́ni irú àwọn ẹni yìí wọn ò lè rí onírànwọ́ kankan wọn ò lè rí alágbàkalẹ̀ kankan ṣe pé tó bá jẹ́ ògbìn ìdánù kẹyàmà ọlọ́run ó fún àwọn ànábì ọlọ́run ọba àtàwọn tó bá jẹ́ ẹni tiẹ̀ ọlọ́run ó fún wọn kí wọ́n tó bá ṣe pé inú kúfùrù ló ẹni yẹn kò lè rí ọlọ́run ọba o sórí ẹni yẹn tó bá yẹ náà ni anú èèyàn gbọ́dọ̀ máa ṣe èèyàn ẹni tó fọlọ́n bá ní kó jẹ́ ẹni tó ń ṣe wáàsí nínú tó gbọ́dọ̀ máa ṣe fáàsí fáwọn èèyàn jù òun náà ni ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ ìṣekèfèrí pẹ̀lú ọlọ́run yìí torí ó gbajúmọ̀ ní àwùjọ yìí ọ̀pọ̀ ọ̀pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ ẹnìkan sọ pé àwọn èèyàn ń bọ yàn pé wọ́n ń bọ àwọn èèyàn wọ́n ń bọ àwọn ni wọ́n bọ wọn ọmọ tó mọ tí ń jẹ́ bíbọ ni ṣebí ìbáàdà ni ń tí wọ́n bá ń gbé ìbáàdà sídìí nǹkan míì tọ́lọ́hùn ní ká gbé sí ìjọsìn kọ́ yẹn wọ́n lọ lè ń báyàn pé bàbá kìíní jáyè mi ó dáa bàbá kìíní mọ̀jẹ́ tèmi ó burú nídìí sáré rẹ̀ tán bá náà wá wá tán bá ní kìíní kan ṣẹlẹ̀ ó ní máa wọ nsọ́nù kábàrí ẹ lọ lè tọrọ ntọ́ bá fẹ́ lọ́rọ̀ àwọn bàbá lọ tọrọ mi kábàrí ṣé ìbádà kọ́hun ṣé bíbọ kọ́hun bóyá bíbọ ni òyí ọ tán bá ní wọ́n lọ lè so ó ní pé ẹ mọ̀jì ká máa tún ní ara wa jẹ sin tó kù ní sin ni pé mo fẹ́ máa sọ àwọn ẹ̀yà àwọn oríṣiríṣi ọ̀nà tí kófòrò yìí máa ń bà wá kó ba lè clear sí wa mo bẹ̀ ọlọ́run kó mọ́ ṣàjẹ́ kó clear sí wa kọ́lọ́n kó mọ́ ṣàjẹ́ ká lè jìnnà sí i kó ba lè wúlò fún wa láyé àti alkiyama àkọ́kọ́ ńbẹ ni kófòrò shak kófòrò ṣak òun ni ìṣeyèméjì tó ṣe pé ọmọ ń sọ̀yàn di kèfèrí òun ni kéèyàn máa ní iyèméjì lórí nǹkan kéèyàn máa doubt lórí nǹkan kí ẹ̀mí yẹn kọ́ máa múlẹ̀ lórí nǹkan tó yẹ kó múlẹ̀ lélẹ́rí so wa huwa an yataraddadu al-muslim fi imanihi bi shay'in min usul ad-din al-mujamma'a alayha òun ni kí ẹni tó jẹ́ mùsùlùmí kó a máa ṣe èméjì lórí nǹkan tó ṣe pé ìpìlẹ̀ ẹ̀sìn wa ni ìpìlẹ̀ ẹ̀sìn náà ni nǹkan yẹn kó a máa ṣe èméjì pé sí kíní sì rí bẹ́ẹ̀ báyìí bí kí èèyàn máa ṣe èméjì lórí ìrun kíkí bí sọ̀rọ̀ yẹn sì ní báyìí ọkàn mi ọba ẹ̀ lérí irun kíkọ́ pé dandan ni so àbí kí wọ́n máa ṣe méjì lórí alukoran gẹ́gẹ́ bí àpèjúwe tí mo wálẹ̀ kan pé sọ̀rọ̀ ọlọ́run náà sì ní nǹkan yìí báyìí kí wọ́n máa ṣe méjì lérí ẹ̀ àbí sófin ọlọ́run náà lòfin yìí báyìí. awolá yagzim fi tasdiki khabarin àbí kéèyàn máa gbàgbọ́ àwọn ìròyìn tó wá látọ̀dọ̀ ọlọ́run àbí tó wá látọ̀dọ̀ ànábì ipe kánábí ọsọ pé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ ní ọjọ́ gbendal kiyama nǹkan báyọ̀ ṣẹlẹ̀ nínú sàárè nǹkan báyọ̀ ṣẹlẹ̀ tíyan bá kú tán kí ọmọ wa sọ pé ẹ má jẹ má tàn wá jẹ àbó òtí ẹ sọ jáde ọkàn wọn pé ẹ kí ni ó ṣẹlẹ̀ pété ló ti lọ yẹn tó ti dé rí pé tí wọn tiẹ̀ nìyẹn rí gbàgbọ́ bá sọ pé ẹ̀mí rẹ̀ gbàgbọ́ iná ẹ̀mí rẹ̀ ò ní gbàgbọ́ kódà yẹn lómi lórúkọ ẹ̀sìn náà wọ́n sọ wáyé pé àlùjánnà wo iná wo kò sí iná kò sí àlùjánnà lórúkọ ẹ̀sìn gbogbo irú àwọn kan báyìí <laughs> ní tó máa ń sọ̀yàn di kèfèrí ni. bákan náà kí wọn máa ṣiyèméjì nípa pé àwọn tí Ọlọ́run bá ní kèfèrí lélẹ́yìí ipe àwọn eléyìí wọn ò lè rí àfi tó bá kú sí irú ẹ̀sìn báyìí wọn ò lè rí àánú Ọlọ́run kí wọn á dá òtún ẹ̀ àbí kí wọ́n máa ṣeyèméjì lórí pé ntọ́lọ̀ ní èèwọ̀ ni bóyá bí ọtí kí wọ́n máa ṣeyèméjì rẹ̀ pé ah, ṣé èèwọ̀ sí ni kíní ìbáyìí àbí yẹn ṣeyèméjì lórí zina ike èmi ò pé zina ń ṣe nǹkan kan fa so àbí tabarruj kí wọ́n máa ṣeyèméjì lórí kí obìnrin ọmọ jáde láláì múra ẹ̀sìn kí wọ́n á ní kí ló ṣe ojú ti là kò ní ẹwọ́ lọ́rọ́ ò lè nídìí rọ̀ nǹkan báyìí ah so àbí kí wọ́n máa ṣeyèméjì nípa ọjọ́ gbẹ̀ndàlùkẹ́yàmà so níbo láti fẹ́ rí ẹ̀rí gbogbo nǹkan tí mò ń sọ yìí ẹ wo nu suratul kahf gbà tí ọlọ́run bá ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn méjì kan téèyàn bá gbé láti àyà thirty two sí thirty seven ọlọ́run bá ṣe àlàyé ọ̀rọ̀ kófòrò ṣáàkì yìí ó clear gan-an yẹn ni pé ìṣe pẹ̀lú ọlọ́run tó máa ń wá látara iyèméjì ọlọ́run bá ní wadrib lahum mathala rajulayn ja'alna li ahadihima jannatayn min a'nabin. وأحففناهما بنخل وجعلنا بينهما زرعا mm. Olúwa ní wa Ànábì ṣàlàyé fáwọn ìjọ rẹ̀ ọ̀rọ̀ àwọn èèyàn méjì kan ọkùnrin méjì ni wọ́n tó ṣe pé ẹnìkan nu wọn ó wá ní oko ọgbà oko méjì lónìí kọ́nà oko yìí ah oko yìí àwọn gbogbo àwọn nǹkan tó ń jẹ́ nǹkan irúgbìn bẹ̀ náà ló rẹwà kiltal jannatayni atat ukuluha walam tadhlim minhu shay'an wa fajjarna khilalahuma nahara olúwa ní ọgbà yìí ọgbà oko méjèèjì yìí ọ̀rẹ́ wa kò sí àbùkù kankan bẹ́ẹ̀ kódà bí ọgbà oko yẹn ṣe dá tó ni pé àwọn omi ìṣẹ̀lẹ̀ ro tó máa ń sàn fúnra rẹ̀ ni kì í ṣe kébé wọn ṣẹ̀ṣẹ̀ rọrùn ní regéètì rẹ̀ omi yẹn kàn ń wá fúnra rẹ̀ ni yóò mọ jáde fúnra rẹ̀ ni ó ní wàá kí ánilá ó thamarun ó wá di pé àwọn irúgbìn pọ̀ ń bẹ́ẹ̀ ọgbà oko yẹn jáde ó ti di olówó faqala li sahibi wa huwa yuhawiruhu ó wá ń sọ fẹ́ni kejì rẹ̀ pé ana aktharu minka malan wa a'azzu nafaran mo lówó ju ẹ lọ mo rí ṣe ju ọ lọ ọlọ́ni wa dakhala jannatahu ó wá wọ aljanna ó wọnú oko rẹ̀ yẹn wa huwa zalimun li nafsi ó ti búra rẹ̀ ma adhunnu an tabida hadhihi abada ẹ̀wọ̀n kan ọkọ̀ lóhun ọgbà pé ó ilé parẹ́ náà bí kan wọ́n wàláhì ọlọ́run lè parẹ́ kí wọ́n ah ìrò bẹ́ẹ̀ owó àwọn eléyìí ti kọjú òsì irú ẹni tí bá ń sọ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tó tako ìgbàgbọ́ ni ọlọ́run bá lè pàǹkarẹ́ lẹ̀kan náà ọlọ́run bá sì lè yè nǹkan kọ́ mọ kọ́pọ̀ bámú lẹ̀kan náà kí ọmọ ní ìrò pé ah àwọn eléyìí ti ló kọjá pé kán tó sì òṣì ọ̀jẹun níbi owó àwọn eléyìí yóò jáde ni ọ̀rọ̀ eré tí ò pé ti ń jáde láti inú làákàyè tí ò sí ìmọ́lẹ̀ ọlọ́run ọba ń bẹ̀ ni bẹ́ẹ̀ni yẹn ṣe wí náà ni mi rò pé dúkìá ilé parẹ́ mọ́ wa ma adhunnu sa'ata qa'ima mi sì rò pé mi rò pé alkiyama lè dé ẹ̀wọ̀n kaba yìí nítorí pé ní kófòrò ṣàkínú ó ń ṣe iyèméjì lórí pé dúkìá òun ò lè parẹ́ bákan náà ó ń ṣe iyèméjì lórí pé alkiyama ò lè dé ẹ nígbà kejì rẹ sọ fún kọ́lọ́lá ó sọ ṣíbù ó ní akafarta billadhi khalaqaka min turabin ha ó sì ń ṣe kẹfìrí sọba tó dá ọ ọ fẹ́ ya kẹfìrí sọba tó dá ọ ni ṣẹ̀rí báwọn ó mì pé ẹni tó bá ti ń ṣe iyèméjì níbi nǹkan tó ṣe pé ọlọ́run ní nta nàbí ṣàlàyé fún wa tọ́lọ́run ṣàlàyé fún wa tí ò rújú kí ọmọ wa ṣe iyèméjì lórí ẹ̀ irú nǹkan yẹn tó lè kó báyìí lọ́dọ̀ ọlọ́run ni tó lè sùn ọ́ kẹfìrí akafarta billadhi khalaqaka sọ fẹ́ ya kẹfìrí sọba tó ọ ni ثم من nutfatin من turabin من nutfatin ثم سواك رجلا تيكون ipò ń lọ dá pẹ̀lú gbogbo àwọn gbogbo àwọn ìpelepele tó lò nígbèsè ayé rẹ̀ yìí gbà tó wà ní sperm gbà tó wà ní àtọ̀ gbà tó di pé ó dẹ̀jẹ̀ gbà tó di pé ó padà wá déèyàn kó tó wá di pé ó wà lọ́mọ kékeré ọ̀hún rákò kó tó wá di pé ó wá lólówó kó tó wá máa rí i pé owó rẹ̀ láéláé kò lè tán mọ́ irú eléyìí ọ̀wá ń bẹ́ẹ̀ sòun tó mọ ṣẹ́yàn di kẹfìrí ni mùsùlùmí a gbọ́dọ̀ kíyèsí ara wa wàláhì tó nje ń jẹ́ òfin nje ọba tó ń jẹ́ ní tí anabi sallallahu alaihi tó mú wá fún wa látọ̀dọ̀ ọlọ́run ọba ìyẹn gbọ́dọ̀ níyè méjì lórí ẹ o ó gbọ́dọ̀ dáhàn lójú bó ṣe dáhàn lójú pé yẹn ó kú ni o ó daa loju, lójú ní ń o pé yẹn ní tó dáni lójú ní jẹ́ o ntọ́ gbàgbọ́ tó dá lójú ní jẹ́ ìgbàgbọ́ ní jẹ́ o ẹni tó bá ti wá di pé iyèméjì ń wọnú fìtínà o tó bá yẹ pé iyèméjì látara pé èèyàn ń ṣe iyèméjì lórí nǹkan tí ó yẹ kí èèyàn ṣe iyèméjì rí sí kọ́lá ẹ jẹ́ kí n sọ fún yín àwọn nǹkan mímẹ́ tó ṣe pé ànábì ọ sọ pé bó ṣe rí nì ó sì ká ó sì rí pọ́ lálàáfíà ànábì sallallahu alaihi wasallam ó ní wọ́n tó bá jí tó bá ka kùrùsẹ́yì àbí ó fẹ́ sùn ó ka kùrùsẹ́yì àbí ó ka àwọn màláíkà kan máa sọ so wá wò wá gbọ́ wá ní kò rí sí ìlàsán wàláì wọ́n lálà wọ́n bá wo àgbàlagbà ó ba yìí rẹ jẹ wọ́n gbẹ̀mí wọ́n dẹ̀mí rẹ lógbòdò so wọ́n náà wá gbàgbọ́ pé bánẹ́bí ṣe rí ní òṣèré wàláì èèyàn ń fa wàhálà nù ń fa wàhálà nítorí òjì ọgbádùn kí wọ́n mọ wá gbẹ́rẹ́ kí wọ́n mọ wá kí wọ́n mọ wá wọ́n mọ̀ wá gbogbo tí wọ́n jóná kí wọ́n sùn kí tí wọ́n jóná kí tí wọ́n sùn gbogbo nílé ọmọ ọrùn sùn gbogbo àdúgbò ọmọ ọrùn kí ni ń wá sọ̀ra níta nàbí sallallahu alaihi wasallam ti rọ ayanjú ẹ̀ fún ọ àmọ́ nígbà tí ò nígbàgbọ́ sí tó ṣe pé iyèméjì ní í ṣe nípa rẹ̀ kò lè kò lè tẹ́ lọ́rùn sòun náà ni pé mùsùlùmí ó dúró lórí nǹkan tí Ọlọ́run ọba tó bá là kalẹ̀ fún un so nísìn máa fi àlàfo lẹ̀ inshallah bá tún di nígbà mi àlùmọ́ bá ọ̀rọ̀ nípa Ah, ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kúfúrú tí àwọn bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí á lè máa bá a lọ. sọ àwa tí a bá fẹ́ pè ká pè sí zero eight one zero eighty five zero one three seven one zero eight one zero eighty five zero one three one seven one. salamu alaikum. wa aleykum salaam naam alhamdulilah ẹ káàbọ̀ naam. lukman lórúkọ mi láti jẹkun. ẹ káàbọ̀ naam rà lukman. ohun tí mo fẹ́ sọ ni pé ṣe rí àwọn èèyàn wa ọ̀pọ̀ àwọn èèyàn wa ẹlòmíì o ẹlòmíì ti kà á fún pé bóyá kéèyàn gbé gbèsè àbí kéèyàn gbé kankan hmm. òun nìkan ni níjẹ ẹbọ pé wọn ti gbà pé bóyá kéèyàn bá ti ṣe nǹkan míì náà nílànà tó ti kọjá àtijọ́ lọ àfi tí o bá ti ẹ̀sìn ọlọ́run mu hmm. wọ́n ti rí ẹni pé yẹn ò kí ń ṣe ẹbọ. Hmm. kódà ń bẹ nú ọ̀rọ̀ sísọ. pípẹ́ tí a bá sọ̀rọ̀ míì gan èèyàn lè ta tibẹ̀ kéèyàn ṣe lọ́run látara. bíbí láì tara gbogbo ẹ̀ ni màá dé pẹ̀lú ògo ọlọ́run. naam jazakallah kara ẹ ṣeun gan ẹ ṣeun gan ẹ ṣeun gan àkíyèsí tó dalẹ̀ lẹ́yìn naam ẹ ṣeun gan naam ọ̀rọ̀ tí à ń bá lọ òun náà ni ọ̀rọ̀ ọlọ́run bá ti sọ tí anabi sallallahu alaihi wasallam bá ti sọ kò lẹ́tọ̀ fún mùsùlùmí kó máa ṣe èméjì ní orí rẹ̀ kọ́lù mi tún ti wọlé. naam waaleykum salaam ẹ káàbọ̀. ẹ àbá. naam. ọlọ́run bá aṣọ ń gba ìlọ. àmín jazakumullahu khairan. máa ń lè ara ọlọ́dún ọ̀la rẹ̀ fi ẹ̀kọ́. jazakumullahu khairan ẹ ṣeun gan. ẹ ṣeun. pẹ̀lú owó tí ẹ mẹ́rin báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló fi jì àti hmm. sọ̀rọ̀ ẹ̀yìn gbogbo ẹ̀ka sọ̀rọ̀ ẹ̀yìn fún ó yẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀lú níbẹ̀ tí sọ pọ̀tẹ́lẹ̀ ní ìfẹ́ ìfẹ́ ní ẹ̀yìn lọ́wọ́ ọgbà lọ́ba yẹ pọ̀lọpọ̀ àwọn kalẹ̀. àmín jazakumullahu khairan wa alaikum assalam ẹ ṣeun gan naam ẹlọ́kùn máa máa pírìvà kó jẹ́ pé bóyá tó bá ní ìbéèrè ìbéèrè so láti fi yànnà náà nǹkan tí ó bá ń rú wa lójú so yóò fẹ́ wù mí jù naam naam salaam aleykum. salaam salaam mọ́ ìkàmọ̀dé ló ń sọ̀rọ̀ láti ṣe ṣòwò. naam ẹ káàbọ̀. ẹ dákun ìbéèrè question mi lọ sí ọ̀nà méjì ní sà. naam naam. bọ̀ alihamudulilayi first question o ti jẹ́ question tó yí ẹtì mẹ́nu bà ní inú studio. jazakallah khairan. and the second question ni pé ẹ dákun mùsùlùmí kọ́ máa tako ntànàbì sọ sallallahu alaihi wasallam ẹ dákun sáàsì ẹ bá wa mọ yànnà náà àárín yẹn dáadáa hmm. ìyàtọ̀ wà ń bẹ̀ hmm. bẹ́ẹ̀ bá ti rí jọ́ pé ó ní agbára hmm. ṣe mọ̀ pé ọlọ́run ọba aláṣùbánu ọ̀tá ló ní ìgbáyà lọ́dọ̀ ẹni tó bá fẹ́ fún nínú ẹrú rẹ̀ ni wọ́n ń fún. ṣé àwọn pé tí èèyàn bá mọ̀ pé akínní ah, yìí ọlọ́run ló sọ ànábì ló sọ hmm. tí èèyàn ti lágbára ti lè sí hmm. tó bá dákẹ́ ẹ̀ hmm. kó lóore. bẹ́ẹ̀ni ó lóore fún yàn. bọ̀ kọ́mọ wa dòrò pé ah, èmi ọgbà èmi ò ní ṣe kìí yàn ẹ dákun ẹ bá ṣe ìyànnà náà ọ̀rọ̀ ان شاء الله جزاكم الله خيرا وعليكم السلام ورحمه الله وبركاته ọ̀rọ̀ kúfùrù الانكار باذن الله تعالى ní جورو mẹ́jọ ọ̀rọ̀ débẹ̀ yẹn ni pé kí ọmọ ṣàtakò nǹkan tó sì máa ń sọyàn di kẹfìrí láti ìṣàtakò nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba so inshallah òyìn débẹ̀ nítorí ìyọba lè ṣe nínú ọ̀rọ̀ ẹ̀sìn yẹn pọ̀ ó dà pé àrùn tí ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yẹn nítorí ìyọba lè ṣe so kò nídìí kọ́mọ takò àbí kò dúndò pé ní táwọn ṣe ń lu yìí ọ̀ ń takò sọ wàhálà kò ẹkọ àtàrọ ọlọ́ọ̀bà lọ ẹ̀mí jùlọ yẹn. àmì jazakumullahu khairan. mubarak ló ń sọ̀rọ̀ látàkìlẹ́ka. náà mẹ́ka wọ̀. ẹ dákun ẹ bá pààrọ̀ àbíyá bí ẹnìkan sì ìyàwó rẹ̀ ń lé máa sọ fún pé kó mọ kọ́fòrí rẹ̀ kó mọ kọ́fòrí rẹ̀. ẹ dákun ìyàwó ní bẹ fúnbìnrin tí ì bá kọ́fà inú ilé ọkọ tó sì ti ní igi lórí. àkọ́fà orí kọ gbogbo ara ọlọ́run bá ní kí wọ́n kọ́fà tẹ́wọ́n fifty nine ọlọ́run bá ní ya ayyuhan nabiy wa nabi kulli azwajika sọ fáwọn ìyàwó rẹ̀ wa banatika àtàwọn ọmọ rẹ̀ obìnrin wa nisa'il mu'minin àti gbogbo ọmọbìnrin tí mùmìnì ọmọbìnrin tí bá ń jẹ́ mùmìnì yẹn ni pé àtìyàwó tèmi àtìyàwó tiẹ yudinina alayhinna min jalabibihin wọ́n gbọ́dọ̀ da jìlbáàbù bo aṣọ wọn tán bá wọ̀ so ẹ̀tọ́ òfin ọlọ́run ni kìí ṣe pé o borí bo gbogbo ara rẹ̀ so àmọ́ nílò tiwa yìí ọkùnrin ó bo gbogbo ẹsẹ̀ tiẹ̀ àmọ́ obìnrin yọ̀yọ̀ gbogbo ẹsẹ̀ tiẹ̀ kalẹ̀ àti gbogbo ibi ibi ibi ibi ojúgun rẹ̀ sọlọ́n kọ́ mọ́ ṣàṣàánú fún wa òfin ọlọ́run lélẹ́ yìí o so káwọn obìnrin kan bẹ̀rù ọlọ́run ọba kí wọ́n lò kọ́lọ́run ọba kí wọ́n ṣe wọ́n ní ẹni tí ó máa ṣe ọlọ́run ọba bí idnillahi ta'ala tó bá di ní ọjọ́ mẹ́jọ so a tún lè máa bá ètò àdínú yusru lọ pẹ̀lú ògùn ọlọ́run ọba so abákanáà tún rọ̀ wá àwa tí a bá fi lè ṣe onígbọ̀wọ́ ètò yìí ètò yìí ní bùkátà sí onígbọ̀wọ́ so ká pèsè àwọn tá a bá fẹ́ ní bóyá ọ̀rọ̀ àbí ìbéèrè so lẹ́yìn ètò yìí ká pèsè zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty four fifty one fifty four nine so abdulfatah salumi òun ni òun sálàmù sí wa pé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.